níbo lẹ ti ń dábọ̀. tálẹ̀ béèrè tẹ́ẹ̀ ló kù lọ. kí n pa wọ́n dànù. tẹ́ ẹ bá ṣe bálabàla máa ń yìn. ẹ jókòó kẹ́ máa sùn. òru là ń ṣèkà láyé ìgbà kan ló ṣiṣẹ́ o kò ṣẹ́ mọ́ nísìnyí o ọ̀sán gangan nìyẹn ń ṣèkà ní ìsìn. lọ́dọ̀ tí ó máa di ọtí líle fáwọn bàbá líle àwọn bàbá tó le. mo sì lè bàjẹ́. òkè amúlùdùn inú mi dùn amúlùdùn inú mi dùn amúlùdùn inú mi dùn amúlùdùn inú mi. èyí tá a wí kọ́gbọ́n lọ́gbọ́n máa gbọ́ ọ̀rọ̀ tá a bá ti gbọ́ gbà sọ lọ́gbà gbà owó mọ̀ ní ẹ owó káṣàpù ní ó gbádùn ìjà ṣọ́ọ̀bù lè ti bèbí ṣàwọn ilé sùn ṣáwọn lè tẹgbọn bó ṣe wọn ti sọ ayé wọn. ìmú ìmúná tó bá ní àárín làárí èyí tó bá pẹ́ wọn mọ̀rí wọn nìkan èrè. àbáwo tiẹ̀ náà gbé bọ̀ ni. rárá o awo tèmi ń sáṣẹ́ ni o. àwo ń bọ́ jìnnì ẹ́ ah, ìwọ ọmọ rẹ ó ń kíákíá tiwa ọ̀rọ̀ mọ́ máa fẹ́ jẹ́jẹ́ mo dúkùú gbà mí o kò sígbà táyé ò lè mú yàn kò sọ́nà táyé ò lè gbà tí ó fi. táyé bá gẹ̀ẹ́tì rẹ ayé ò gẹ̀ẹ́tì tèmi o. Hmm, táyé ò bá gẹ̀ẹ́tì wa sọ́run ló gẹ̀ẹ́tì wa ṣé wàá máa lọ kó o tó ṣòfò. Ah, ah, ẹ ṣe sá. kí ló ṣe ọkọ ọyọ ló kù làákà ìbáyìí. ṣẹ́ni mi tẹ́ ń wo ìta lèmi wà òpó náà ta tó mi bàbá máa yọ ṣúgà ní ẹ máa di dáàdì máa dáàdì. akẹ́rẹ́gbọ̀dún ọgbọ́dọ̀ ṣé fẹ́ kú àbí fẹ́ gbowó ọwọ́ ẹ lẹ̀. Ah, ah. welcome to the new world.